káàbọ̀ padà mo lérò pé ẹ ṣe ń fi ẹ̀mí bá ọ̀rọ̀ ọlọ́run yẹn lọ dádì tá a bá rí èèyàn kan bóyá ọkọ ni àbí bíyá ọ̀rẹ́ tó ti ń bá rìn láti bí ogún ọdún tó dẹ̀ mọ̀ pé ah ogun tó wà nínú ayé ọ̀rẹ́ òun ó ti wọnú ayé òun tí ò dẹ̀ mọ̀ bó ṣe fẹ́ yẹ ọ̀rẹ́ yìí sílẹ̀ dádì ẹ̀jọ́ ṣé èèyàn sì lè máa bẹ́ẹ̀ nìyẹn ṣe kó dẹ̀ máa gbàdúrà kógun ayé ẹ̀dẹ́ ìjàbí dandan ni ká yẹra fólúwa ẹ̀. ẹ ṣe ọlọ́run ràn wá lọ́wọ́ àmín jésù tí ènìyàn bá ń lọ sínú ìjọ kan mm. tí ìránṣẹ́ ọlọ́run yẹn wà ń tí ogun ayé ẹni yẹn bá ti kọjá májẹ̀mú tí ìránṣẹ́ ọlọ́run yẹn gbé wáyé látọ̀run ogun yẹn ò lè ṣẹ́ ó dìgbà tó bá tó dé abẹ́ májẹ̀mú tó ju ogun yẹn lọ hmm. àwọn májẹ̀mú ìpè kan wà tó jẹ́ pé ó máa ń paná ogun ni kò sí gbógun yẹn ṣe lè le tó hmm. so tó bá sì ń tiraka wípé jẹ́ kó wọn máa ṣọ́gù kó o máa fara kọ́ o ohun tí ọlọ́run ní ká sọ ni pé fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ kò ní ká fẹ́ràn ọmọnìkejì wa ju ara wa lọ ibi tọ́pọ̀lọpọ̀ ti ń gbẹ̀sẹ̀ nìyẹn ìwọ tó fẹ́ ru erin mo ti mú èèyàn lọ sórí òkè tí àkèké jáde lára rẹ̀ hmm. ẹni tí a jọ lọ tí a jọ lọ inú wa bí mi lọ́jọ́ náà lọ́jọ́ náà ni mo tún lóye sí ẹni tí a jọ lọ yẹn ńgbà tí àkèké jáde lára ẹni yẹn mo ní ẹ wá òkúta wá tá a fi máa pa àárí hmm. òkúta ẹni yẹn kàn tọ́tọ́ sílẹ̀ tì sí ni kò súnmọ́ inú wa bí mi nígbà tó di a ó tán tọ́sí láìsí àkèké ìbọn àkèké ń sẹ́rìn lọ́sàn tán tọ́sí láìsí ṣe pé kó mọ̀ lọ ìgbà tó wá da arọ́jọ́ kejì mo lọ bá kádùá mi lè gbà mo ní mi ò láìkí nǹkan tẹ́ ṣe wọ́n ní ṣe bí èèyàn mọ́ ń fọwọ́sowọ́pọ̀ nígbà tẹ́ rí pógun ayé ẹni tá a jọ wá sórí òkè iṣẹ́ mm. mo ní kẹ́ ẹ bá ń wá òkúta pé ó yẹ kẹ́ ẹ bá ń wá òkúta ni ó ní bàbá ẹ má bínú ọjọ́ yẹn níbi tí wọ́n tún ní òye sí mm. ọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ yẹn kò pin síbi kan ó máa ń tẹ̀ síwájú ni mm. ó ní bàbá ó ní ẹjọ́ níjọ́ tẹ́ ẹ ti dáyé ó ní ṣé ẹ rí ẹni tí wọ́n bí pẹ̀lú àkekè rí mo ní rárá ó ní ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹnìkan ló fi àkekè sínú ayé ìránṣẹ́ yìí bọ́ńdẹ̀ mm. fi sí ọ̀nà máa ní sátáláìtì tán fi máa mọ́nítọ̀ rẹ̀ mm. ó ní tó bá jẹ́ pé ẹ ta ló kó wa wá sórí òkè mo lémi ni mo kó wa sọ ó ní tágbára mi bá gbé tó yè mi bá gbé ni ó ní mi ò ní tẹ̀lé wá sórí òkè màá wá fúnra mi nítorí mo dá orí òkè rí o mọ̀ mm. ó ní torí náà àwọn tó fi sí wọn máa máa wádìí rẹ̀ ni ó ní tipa àwọn ọ̀bà wa ká ẹ̀yìn tí kò bá kó sè ìka ká àṣẹpẹ onípa àwọn ká o. ok bọ̀dá yẹn lọ ó ní ọgbọ́n ni. so ó lóun ò fẹ́ fi wá bọ́ ogun ayé ilẹ̀ ni òun wá forí kógun lọ inú mi tutù ni ló wálẹ̀ torí náà téèyàn bá yẹra tó bá rí pé agbára rẹ lọ́wọ́ kùtà wà yìí kọ̀dẹ̀ sọ ni pé kógun yẹn lè ṣe níwájú ẹni tó láyé àtọ iye mi ò lọ síbẹ̀ ṣùgbọ́n àwọn yẹn ti mm. wọ́n ti la ogun kọjá rí mm. tí wọ́n mọ̀ ń tán pè ní ogun àwọn ẹ̀tàn ńlá ogun kọjá jù wá lọ. tọ́lọ́wọ́ rí ẹni torí àwọn olómìnira tó yẹ pé tẹ bá rí wàhálà tó wà nínú ayé wọn gan ẹ wo kẹ̀kẹ́ lọ́mọ ò lè kó tán ẹni ẹ ti wá ń gbàdúrà ó ti ń gbàdúrà ẹlòmíì ó ti lọ sórí òkè lọ sórí òkè ṣé ogun kan wà tọ́lọ́run ò lè ṣẹ́ ṣá. kò sógun tọ́lọ́run ò lè ṣẹ́ o. kí ló wá dé tó dàbí pàtẹ́ pé ogun wà láyé ẹlòmíì ṣùgbọ́n kò ṣẹ́ náà. àìnímọ̀ àtòyé tó ni ohun tí ọlọ́run ń béèrè lọ rẹ̀ kò ṣe. níjọ́ tó o bá tó ṣe ti ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ̀ ọjọ́ náà lógun ayé ẹ máa ṣẹ́ ìyẹn ni pé lomi kan gbàdúrà ní ó ní nǹkan tọ́lọ́ béèrè lọ́wọ́. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ rò pé Jónà rí àná gbà Jónà rí àná gbà o ṣùgbọ́n kò rí àná gbà tó ìdí ni wípé ohun tó jẹ́ kó wà nínú ẹja fódìdí ọjọ́ mẹ́ta ni pé iṣẹ́ tí Ọlọ́run rán kò tí ì jẹ kánípò ti jẹ́sẹ̀ yẹn hmm. àánú yẹn ò ní sí lórí rẹ̀ hmm, hmm. kò tí ì jẹ iṣẹ́ yẹn Ọlọ́run sì fi ń ṣàánú ìṣe ọlọ́run ni ó ní bí ayé àti ọ̀run kọjá lọ ó ní kékeré kan nínú ọ̀rọ̀ mi yóò kọjá láìṣẹ torí wípé àsọtẹ́lẹ̀ yẹn ti wà hmm. òní Jónà fi wà nínú ẹja yẹn ẹjọ́ ńbo ló ti fẹ́ gbà mí nínú ẹja hmm. ńbo ló fẹ́ gbà jẹun fún didi ọjọ́ mẹ́ta kò dẹ̀ ní lọ́kàn wípé òun fẹ́ gbà wẹ̀ so ìlérí ọlọ́run tó bá ti wà fún ènìyàn ó di dandan ìgbà tí ìlérí yẹn bá tó ṣẹ ọlọ́run ló ní májẹ̀mú lọ́wọ́ ọlọ́run kì í dalẹ̀ májẹ̀mú tó bá ẹnikẹ́ni dá hmm. so èèyàn ló máa ń dalẹ̀ májẹ̀mú ọlọ́run kì í dalẹ̀ májẹ̀mú. kì í dalẹ̀ májẹ̀mú tó bá bẹ ẹnikẹ́ni dá mm. ó lè pẹ́ ṣùgbọ́n téèyàn ọba ti ṣiṣẹ́ lé lórí ń mọ̀ ọba gbégbèsè ni tọ́ ọba gbégbèsè aláwò pa lọ́lọ́run máa fọ́ lẹ́ran báyà máa wù ẹ́ ni. aláwò pa. aláwò pa ni o o máa fọ́ lẹ́ran o máa máa wù ẹ́ mm. títí títí. ìyẹn ni pé torí ẹlòmíì rí nínú ìjọ a máa ṣiṣẹ́ ọlọ́run a máa ṣe kìràkìtà ṣùgbọ́n oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán ẹlòmíì a máa gan sọ fún pé tọ́ mọ́mọ́ pọ́ lọ́run ogun òṣèṣìn pa ọlọ́run tì ẹlòmíì gan wọ́n ti sọ̀rọ̀ òdì sí ọlọ́run láti ara ẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ la fẹ́ sọ pé torí èmi mọ̀ pé ogun wà. ó pé sí méjì màmá mi ẹ má bínú máa ń mo ní mo ní ìránṣẹ́ Ọlọ́run mi wòlíì kan lọ sí ọdọ rẹ wòlíì yẹn gbóná gan tán bá lè yàn án ń lò ń lo wòlíì ṣùgbọ́n ayé rẹ̀ ò yí padà ó wá wòlíì ayé wòlíì ò yí padà ayé ò hmm. kan wòlíì yẹn wá sọ fún un bó ṣe kúnlẹ̀ pé ẹ gbàdúrà fún un òun sàn lo ọlọ́run lòun fún àwọn ènìyàn ó lórúkọ jésù olúwa ní kí n sọ fún ọ pé kò ní dáa fún ọ olúwa ní n sọ pé kò ní yẹ ọ olúwa ní kí n sọ fún ọ pé ò ní ṣoríire olúwa ní kí n sọ fún ọ wípé bó ṣe bá kúrè ọkàn dídé ni. dáadé ẹ ṣe àdúrà ló gbà yẹn. ohun tọ́lọ́run ọ̀ràn ló ń sọ. olúwa ní kò ní yẹ. bẹ́ẹ̀ ni. ìwọ <laughs> ti pé. bó ṣe dìde fún nìyẹn màmá dídì tó dìde bàbá àdúrà ni mo ní kẹ́ gbà fún ó ní tọ́lọ́run ní nsọmọ sọ fún ọ ni mo ń sọ fún ọ yẹn. ó ní kó padà lọ sílé. ilé. òun ó ní bàbá rẹ̀ bàbá tó bí ó ní alàgbà ni nínú ìjọ. Mm. ó sì wà nínú òkùnkùn ìránṣẹ́ Ọlọ́run mẹ́ta ló ti pa. ṣé bàbá ẹ ló pààyàn. bẹ́ẹ̀ ni. kí ló wá dé tó wájú òun ló wá ń jí. ẹ gbọ́ tí bíbélì sọ ni ó ní baba ló àjàrà èyí sì kan àwọn ọmọ kò ní ìyá o tọrẹ yìí obìnrin ẹ̀yin láàánú ju àwọn ọkùnrin lọ mm. obìnrin lè ti torí ọmọ rẹ̀ tàbí ọkọ rẹ̀ tọkọ rẹ̀ bá dá ó lè torí rẹ̀ gbàjẹ́ kò sọkùnrin tó lè torí ìyàwó tàbí torí ọmọ tó gbóṣó. Ah, ọlọ́run má ti ẹ̀mí àti ẹ̀gbá sọ pé ọlọ́run má jẹ́ kí obìnrin torí ọkùnrin kú torí ọkùnrin yẹn ṣopó ládẹ dúró ọkùnrin wọlé rí kọkùnrin kan lòun wà ní opó ọjọ́ wọlé rí yẹn gbẹ̀yìn. òun ni mo ṣe sọ fún yín <laughs> obìnrin àná ti bí méjì kí lóun tún wá ṣùgbọ́n ọkùnrin á wálé kọ́ bá wọ́n bọ̀kọ́ tábà bá bomi sí balùwẹ̀ ẹrù bọ́ bá bà. á lóun ò lè máa dá sóúnjẹ. bẹ́ẹ̀ni. ó ní <laughs> obìnrin ó lè torí ọmọ gbàjẹ́ hmm, hmm. ṣùgbọ́n ọkùnrin ò lè torí ìyàwó tàbí torí ọmọ kó gbóso hmm, torí náà ọlọ́run ràn wá lọ́wọ́. sọlọ́run wá ránwó ni pé kó padà torí iṣẹ́ tí bàbá ẹ̀ ti ṣe. ó ní iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe torí pé bàbá ẹ̀ ti pàránṣẹ́ ọlọ́run mẹ́ta ló ń ṣe wá pé bẹ́ẹ̀ ni ló ń ṣe wá pé ìránṣẹ́ ọlọ́run jáde látara bàbá yẹn kó wò bí iṣẹ́ ń ṣe rí mm. nígbà tó wá pè jáde ọlọ́run ló wá ṣépè fún pé mo ti pè ọ́ o sípè tí mo pè ọ́ o mọ̀ ṣiṣẹ́ àmì o mọ̀ ṣiṣẹ́ ìyanu. ṣùgbọ́n kò ní dáa fún un. ṣùgbọ́n kò ní dáa fún un. Ah. ìmí ìtún wà tọ́jú àwọn ọmọ mi àwa wòlíì wọn kóra wọn jọ anikọlọ theology school tọrọ ọmọ yìí ọlọ́run fún un ní ẹ̀bùn òun ríran ó dẹ̀ tó bá ń ṣiṣẹ́ ọ̀ràn ọmọ ń sí lọ mm. ó lọ theology school lóòótọ́ jáde ìgbà tó máa jáde ó lọ sínú ìjọ kẹ̀ní wọ́n gbé sórí ìjọ kẹ̀ní láfta oṣù mẹ́ta wọ́n láwọn ọ̀fẹ́ wọ́n gbé dékejì wọ́n kọ̀ ìkẹta wọ́n kọ̀. pẹ̀lú gbogbo sàmì àti iṣẹ́ ìyanu yẹn. bẹ́ẹ̀ ni nígbà tó dórí ìkarùn-ún la wò pé àá kí ló dé kí ló ṣẹlẹ̀ bọ́yọ́ ọmọkùnrin yẹn bọ́yọ́ ti gbìdánwò bó ti gbìyànjú láti so oògùn owó tọ́jẹ́ pé ẹ̀ṣẹ̀ yẹn ni ọlọ́run bẹ̀ wò làwọn wòlíì bá kóra wọn jọ dórí òkè nígbà tán bẹ̀rẹ̀ sí gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà kánú àwọn bàbá mi bí fèdè fọ́ sí jáde nù ó ní báyìí lolúwa ọlọ́run ọmọ àwọn ọmọ ogun sọ ó ní ẹ wò yìí ó ní kò ní ẹ̀ṣẹ̀ o kò dẹ̀ ní ẹ̀jẹ̀ èèyàn lọ́rùn ṣùgbọ́n bàbá rẹ̀ gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n bá ti lọ sínú ìjọ tí wọ́n lọ ṣiṣẹ́ ìránṣẹ́ owó tó bá yẹ kán fún àti ìtọ́jú tó bá yẹ kán fáwọn ìránṣẹ́ ọlọ́run bàbá rẹ̀ máa sọ pé ah ó ti pọ̀ jù kán dínkù àwọn mẹ́ẹ̀tọ́ máa wá òun ni ṣe wá pe ọmọ rẹ̀ jáde pé ẹ̀ẹ́n èmi náà pè wọ́n jáde ọmọ sí àmì ọmọ sí ìyanu mm. ọlọ́run ló wá ṣépè fún wípé ó méyìn rere oúnjẹ yìí rere ó mọ̀ ṣe lóòótọ́ ṣùgbọ́n ò ní jẹ́ n máa gbé sórí ìjọ kìnní tán lé ah. títí dórí márùn sọ jẹ́ńjẹ́ yìí rere só mú mi yìí rere ìdí nìyí tó fi jẹ́ wípé tí ogun ọ̀bá ṣẹ́ ó yẹ kí ènìyàn máa wádìí dáadáa. ìyẹn ni pé ó ní àwọn iṣẹ́ kan téèyàn tiẹ̀ ti ṣe sẹ́yìn ni mà. tó jẹ́ pé ẹlòmíràn kan ní ọgbà ti fojú fò jésù kú nítorí ewọ́ fojú fò dá lóòótọ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe àtúnṣe hmm. láì ṣe àtúnṣe yẹn ẹ gbọ́ mi sà nǹkan bàjẹ́ ń sìn àgbékalẹ̀ síbẹ̀ eegun hmm. kan hmm. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orílẹ̀-èdè eegun tó kán yẹn gbogbo nǹkan ti bàjẹ́ ẹ wá náà fẹ́ tó ọ̀pọ̀lọpọ̀ ń pariwo ń sìn yí pé ara nẹwa ara nẹwa ara nẹwa eegun tó fẹ́ káyìn tẹ́ ẹ bá tò ọ gbọ́dọ̀ fi pains kó máa dùn kó tó lè padà bọ̀ sípò tí ó bá ti dùn yẹn tẹ́ tí ò fi pains yẹn hmm. eegun yọmọ kí ló máa ṣe yọmọ jẹra yọ bàjẹ́ mọ́ bẹ́ẹ̀ ni. Hmm. ìyẹn ni wípé gbogbo ẹni tó bá ní ogun tó gbàdúrà gbàdúrà tó jẹ́ kógun ti ṣẹ́ kó sì padà lọ bá àwọn wòlíì tó tún ní májẹ̀mú torí nǹkan kan gbúdọ̀ wà tí ọlọ́run fẹ́ fà jáde ọlọ́run aṣàánú wa dárí níṣẹ́jú kan àwọn kan wà nílé tán wòyìn bá ṣe pé ogun ayé wọn gan ojú ọjọ́ orí wọn lọ ẹ bá mi ṣàdúrà fún wọn bó o ti ń wò mí tó o sì ń gbọ́ mi ẹ mo sọ pẹ̀lú májẹ̀mú ìpè ọlọ́run lórí mi lónìí lórúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mọ́ gbọ́ o àtẹ́lẹwọ́ báyìí ni kì í ká orí látòní lọ torí kó o gbọ́ mi ipò ọ̀tá ipò ogun ipò òkùnkùn kò ní í ká ọmọ bó o bá rí àmì ṣe gbọ́ èyí lórúkọ jésù olùgbàlà ipá ayé kan ni kì í ká afẹ́fẹ́ kọ́ mọ́ rìnrìn àjò rẹ̀ látòní lọ torí pé orí àánú gbà látẹnu èmi wòlíì lórúkọ jésù olùgbàlà ipa ayé kò ní í ka ọmọ bíbélì ní kí n sọ fún ọ pé ogun jíjà rẹ olótán ó ní ẹ bojú wẹ̀yìn ológun tẹ̀ ń wò yẹn lónìí lẹ́yìn ò ní rí mọ́ mm. látòní lọ bó bá rí àmì mẹ́ta sí mo sọ ní tàṣẹtàṣẹ mo sì sọ ti májẹ̀mú ti májẹ̀mú ogun tó ló bí tó gbégbà mm. ogun tó ló bó sì máa ṣe lórúkọ ti bàbá tọmọ tẹ̀mí mọ́ àṣẹ àti májẹ̀mú tó palẹ̀ ogun mọ́ mm. níwájú dáfídì mm. bí gòláyà ti si lágbára tó tó mm-hmm. sọ pé má fẹ̀mí ara ẹ wéwu mm. ṣùgbọ́n ọlọ́run palẹ̀ ogun mọ́ ọ̀sọ̀ ogun náà di ilẹ̀ lórúkọ jésù bọ́ bá rí àmì mẹ́ta ṣe ogun ayé tó ń bá ọjà láti inú títí di àkókò yìí lórúkọ jésù olùgbàlà ọ̀run gbà wọlé bẹ́ẹ̀. àmín àmín ẹ ṣé dáàdi ẹ ṣé torí pàpẹ́ sí ẹ jẹ́ wa àwa dáadáa dúró de gbogbo ẹni bá fẹ́ bá dáàdi sọ̀rọ̀ ẹ ṣáà tí wàá bá ti pè mí ọwọ́ kan ni ẹ jẹ́ kí n tún dánu dúró díẹ̀ náà ká tó lọ fi jó orin àti ìyìn ọ̀gá ògo tá a bá fi padà wọlé a máa bọ́ sí ìpele tí ó kàn yẹn ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí ẹ má ì tí ì dìde Ògo Ìgbàlà ń tẹ̀síwájú.